مما عمل الإنسان إنه كان ظلوما جهولا ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الحمد لله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 واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رحيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا يصلح لكم أعمالكم يصلح لكم أعمالكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما lẹ́yìn bàtà dábọ́ fọ́lọ́wọ́ bá wá ọba ọ̀pá ṣoṣo ọba tí ò lóòrò mọ́ ọba tí ò lẹ́gbẹ̀rá mo jẹ́rìí pé ọ̀pá ṣoṣo ni Allah وحده لا شريك له وفي جيد عمله محمد صلى الله عليه وآله وسلم ẹ̀rọ ọlọ́mọba ní ṣe ojúṣe rẹ̀ sí ní bákanáà àti gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin wa àti lóbìnrin wa wípé a tún fún ọdún àwẹ̀ Ramadan oṣù Ramadan oṣù ọwọ́ àlàáfíà oṣù ìdùnnú oṣù àti máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ládá lọ́dọ̀ olúwa wa jalla subhanahu wa ta'ala àwọn olúwa wa olúwa wa kó ilé ní àṣemọ̀ fún wa ó ṣe wá lẹ́ni tí yóò gbà rẹ ọ̀rọ̀dọ́nù yìí pẹ̀lú àlàáfíà ara pẹ̀lú ìyá gágá ara ọlọ́nkọmọ́dé wa ní àwọn aládá iṣẹ́ tí a máa ń ṣe nínú sí ọmọdọ́nù ó lè ṣe wá lẹ́ni tí yóò gbà wẹ̀ náà délẹ̀ ó ṣe wá lẹ́ni tí ọmọdọ́nù tí ó ní lápá tó pọ̀ lápá tó dáa nínú ìsinmi ayé ẹ̀ àwọn ibi tí àlámọ̀ ilé ayé wá kò sí ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn ìwà eré tó ń bẹ lára wa abẹ́lúwa wa ó fi rọ̀gbọ̀n nílé ó fi sọ ọ́ fún wa débi wípé nígbà tí rọmọdán yìí tó bá fi máa lọ àásìkò iná kàrá ìwà wa inú ìyàpá àwọn àbẹ̀ ọlọ́run wa kí ó kó àwọn tí wọ́n ti agbátẹrù ètò yìí ọlọ́run kó bá wa sàn wọ́n lọ́wọ́ kó bá wa sàn wọ́n lẹ́sìn olóore tí ó ṣàlékún ìdáyà lẹ́nì kọ̀ọ̀kan wa insha Allah ta'ala ní Ramadan alákọ̀ọ́kọ́ yìí wọ́n ní kí a wá ṣe àtúpalẹ̀ àwọn àyà àtòkọ̀ àníyàká ní ọwọ́ parí túrọ́tù Ahzab láti àyà ìsìnáì tí wọ́n parí insha Allah ta'ala ọ̀nà ni apá tí wọ́n tàbí fún wa ọ̀nà láti kọ́kọ́ ṣílẹ̀ fún ayẹ́ olùwọ́n ni yá àyíwọ̀n nàbí كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان الله وكان عند الله وجيها برجع ويه وفي المرة جيدي إن شاء الله أعطي البالو أعلم ويا جاجا قل أولياء أيها الذين آمنوا قل أولياء أبيه يقول لك látàkùnlò kálẹ́dìlà áàlàwòrò ọ̀fà ẹni ọmọ tàbí àwọn gbàmílì ìsọ̀rí àwọn ọmọ lẹ́yìn àgbàbì wọ́n bá tí wọ́n fi ìlera tọ́pípa àgbàbì wọ́n bá ọlọ́jà tí wọ́n àmẹ́yẹ ọ̀dẹ̀ tó pọ̀ nígbàlùkọ̀ áàrùn olúwa wa ló ti ń wà wà wà lè ìṣọ̀ra ibi kàmọ́dà bí àwọn tàbí ìtumọ̀ rẹ̀. Torí pé nínú àwọn ẹ̀dá tí wọ́n gbọ́rù tọ́jọ́rù kan nínú òun náà ni àwọn tàbí ìtumọ̀ rẹ̀. Lọ́wọ́ ni bá a ti ná òun ọjà àrùn ìlú ìgbàgbọ́ bíyà. Olúwa ní a tẹ́bílé àwọn tàbí ìtumọ̀ rẹ̀. Ọjà àrùn náà kò lóòrùn lọ́kọ̀ọ̀kan bíyà a sì ṣe ọkàn wọn ní èdè ó gbẹ̀rù gbọ́rí tọ́lọ́mọba débi wípé kò sí ìtẹ́ bá fẹ́ sọ fún wọn nílò ọ̀rọ̀ wọn ó sọ pé ẹ̀mọ́ ṣe wá àti fún wa ọ̀pọ̀ lóògbóló òlà gbóló àwọn Yahudi nìyẹn wọ́n ní gbóló ẹmọ́ a wá àti kẹ́kẹ́ fún wa ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa pé kábẹ̀rù ọlọ́mọba àti ní tó bá wù wá láàṣì tó bá wù wá àṣì ọlọ́mọba ó bá fi wọn àti ilé ọlọ́run lè fi àjà wọn result claim nìyẹn kìlọ̀ fáwọn mùsùlùmí pé ẹ má dàbí àwọn ẹbọ́dà bí àwọn àwọn tí wọ́n fi sùn sáka lẹ́bí mú fa á ẹmọ́dà bí wọn wọ́n ti bàbá ọ̀rọ̀ àwọn orí màbá ọ̀rọ̀ àká láàrin ìdàgbọ́ ìwádìí wọ́n sọ̀tọ̀ ó sọ nípa àdábìrì fa òsè tí wọn sọ nípa ànábì Mùsá nínú ìsọkúsọ tí wọ́n sọ nípa ànábì Mùsá yáà tí wọ́n ní ayé ìlú sọ nípa ànábì Mùsá nínú òsàn tó sọ tí wọ́n sọ nípa ànábì Mùsá àlùbọ́bọ̀ kúròdù wọn àti kọ́lá sàlẹ́sì bí màá ó rí ẹbí bíi Muhammad sallallahu alaihi wa sallam wa Mùsá mahakala kosh ali abiyaki bíi Muhammad alaihi salatu wa ìwọ́sọ̀rọ̀ tó lọ wọn tó ń kí àwọn mùsùlùmí ká sọ̀rọ̀ ká wọ́n dàbí àwọn ọba ní ìsọ̀rọ̀lẹ́ ó náà ní irú ìsọkúsọ kan sí àwọn monafiki tó ń sọ fún wọ́n ní àbúrò wáyé ìsọ̀rí pé àbíyàtúrú aláhùn sọ́dọ̀ lọ́wọ́ wà ní ìrọ̀sẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lójúlù ní àǹsà pé lára nira táwọn èèyàn ti kàlẹ́ bí mu àdókòwò Muhammad sọ́dọ̀ lọ́wọ́ wà ní ìrọ̀sẹ̀lẹ̀ tọ́lọ̀ wọn kìlọ̀ fún àwọn mùsùlùmí pé àtẹ̀wọ́ mọ̀dájú àwọn Yahudi oníṣẹ́ àdókòwò Muhammad sọ́dọ̀ lọ́wọ́ wà ní ìrọ̀sẹ̀lẹ̀ padà jẹ́ baba ńlá fún àwọn kọ̀wárì أواني إن هذه القسمة ما أريد بها وجه الله أعود تسميه أو قلت يا الله وبا أما يرجع لدوى محمد صلى الله عليه وسلم obìnrin náà alábìnrin tí ń bá ṣe déédé ta lẹ́ni náà tó tún wá ṣe déédé lẹ́yìn mi sallallahu alaihi wasallam wọn ni fàdúkìrọ báyìí kàlí nàbí sallallahu alaihi wasallam fún àbọ̀dìlà wọn ọmọ ọ̀rọ̀ ẹni tí bá lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam inú bí Bàtọ́lá rọ́ṣùmọ̀ wọ òmùsà. Àrẹ́gbà Muhammad wá ní àkọlọ̀bà kẹ́ Musa lakọ̀lẹ̀ òbí àbí àkọsọ̀rọ̀ bí ní hádà fàṣọ̀bà. Wọ́n fara ní àlẹ́bí Musa ju sọ́fara ní mí lọ. Ṣùgbọ́n sọ́ọ̀bà rà àlẹ́bí Musa ó ti sùúrù ó ti sùúrù. Wọ́n nínú ìfara ní tọ́sí àlẹ́bí Musa. Ó ní pé àlẹ́bí Musa nílẹ̀ lọ́wọ́ sí abdullahi bin abbas rọ́bì ọlọ́run sálà hánú tí wọ́n tó bá wa àtàkàkọ́lá wọn sọ hábà wọ́n ní ìyàwó ọ̀tọ̀nà wọn láti hadith àbí òrẹ́yọ̀ onáni àbí ìrẹ́lẹ́ni sáàbìsì àbí òrẹ́yọ̀ kó sínú عن النبي صلى الله عليه وسلم وصل النبي صلى الله عليه وسلم ذلك أنه قال على ابن كان بنو ní òwò ní gbangba ọlọ́mọ ń wẹ̀ wọ́tánà musa aleyhi salam yàtọ̀ sọ́kùsàrò kẹsìrọ̀ ṣùgbọ́n àwọn musa ọmọ ń wẹ̀ ní bàbá ní bàbá ní kọ̀rọ̀ ọ̀lú ti balẹ̀ lẹ́yìn tó ti ìhòòhò ara rẹ̀ pamọ́ ọ̀tọ́lá kọ́ọ̀mù àwọn èèyàn kan wá ní musa tó ń wẹ̀ ní yẹn torí tó gbé pọ̀ ni wọ́n á bọ̀ torí pé akẹ́tẹ̀lì àbí hi àfàtù àbí kí nǹkan bí ìmọ̀ ṣe lára ìdí ẹ̀ nìyẹn tí ìfẹ́ bírú ẹ̀ gbangba. ọ̀ntọ́lá kọ̀ọ̀dọ̀ ẹ̀tẹ̀ yóò ní ẹ̀kú tẹ́kùtù sí àyínì bí àfíṣà àrẹ́yìn musa aleyhi salatu wa salam wọ́n lọ wẹ̀ lẹ́fẹ̀ẹ́ ìfẹ́lẹ̀ rúgà nílẹ̀ sham wọ́n jẹ́ alẹ́ kùjá fàfọ́rọ̀ rẹ̀ hajj òkúta iná wà bẹ̀rẹ̀ sí sá lọ ìsì àbíkì ó gbà sọ rẹ̀ sá lọ wọ́n tẹ́lẹ̀ àbúrò mùsà òrìyá rẹ̀ àlọ́bìnrin mùsà wà bẹ̀rẹ̀ sí ilé òkúta yẹn nílò òbò yàkúlù tọ́bì hajj tọ́bì hajj lẹ́tọ́ sọ pé òkúta bá ọkọ̀ nílẹ̀ òkúta bá ọkọ̀ nílẹ̀ hajj sáhà ìlà mọ́lá ìlú ìbàní ìsọ̀nì

kò mọ̀ sí lára rẹ̀ àwọn ọlọ́run ló sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sà àlà eré náà ní túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní ọba ọ̀rọ̀ ọ̀hún lọ́ọ̀hún ní ma. Yàtà gbogbo kálíyàdé náà lọ́wọ́ Musa, bàbá ọlọ́run wà lórí ma ọ̀rọ̀ bàbá àìsàn wà lórí. Olùfàbàwà ọlọ́run nípa kọlu ọlọ́ọ̀pá wá là lẹ́bí mú bá kò ní ìsọkúsọ táwọn àbàmì ìsọ nígbà ń sọyẹ. Olùfàbàwà àbùwọ́ọ̀hù ọlọ́run yọ àléébù ẹnu wọn ó yọ kò lárẹ̀ ní bẹ́ẹ̀ ìsọkúsọ sọyẹ kò sí lára lẹ́bí mú bá ọ̀ká àlàyé ìdàmọ́ ìwọ̀dí máa. وكان عند الله وجيها Olúwàwọ́ wá wí ní àdábì rẹ̀ mú ń fá onígbé àdábì dáadáa ní kánà ìdánlọ́ ìwà ní á àfáà ní ìtumọ̀ wà ní olóòrí lórí àti ìdánlọ́ ẹni tó ní kò tó ga lọ́dọ̀ ọlọ́mọba ní àdábì wà mú fá. Wọ́n Ànábì Musa Alayhi Salatu Wasalam kò sí nínú àwọn ànábì ọlọ́run ọba àpàdánù tó fi jẹ́gbẹ́ ànábì Musa Alayhi Salatu Wasalam nínú àwọn àti rọ́sù olówà nínú àwọn ọlọ́run ọba tó ní ìpinnu tó ga tó wọ́n sì rí tó lọ́dọ̀ àwọn ọmọ ẹlẹ́yìn wọn ó yà ẹ mọ́ dàbí àwọn àbàmì ìsọ̀ yíra yẹn ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀yin náà ẹ mọ́ sọ ẹ̀yin náà ẹ mọ́ sọ tí ò dáa nípa ànábì wa Muhammadu sallallahu alaihi wa sallam gbogbo ẹgbẹ́ ọdún sọ̀tọ̀ tó lọ nípa ànábì wa Muhammadu sallallahu alaihi wa sallam tó ti gbéra rẹ̀ mùsùlùmí ẹgbẹ́ ti ti islam ẹ̀ ó gbọ́dọ̀ sọ̀tọ̀ tó lọ Muhammadu sallallahu alaihi gẹ́gẹ́ bí olúwa wa mọ́sùlùmí lọ fún àwọn olùgbàgbé òdodo pé kọmọdàbí àwọn ọmọ lẹ́yìn alábìrì wọn sá ó ní Ìwọ̀ta àìsàwọ̀ ìwọ̀nìyà àìhàmúhímá ẹni tó dúró kọ tó ní kò tó ga oní ànábì mú sábàtà ọlọ́mọba wọ́n ni wọ́n lè wà tí ó rí ìṣẹ̀lẹ̀ àrọ̀ àlùwàgbé ọdọ̀ àwọn lárúbáwá ó dáadé àlàáfí olùkọ́ ẹni tí kò rẹ̀ ga ọ̀rọ̀ olùmọ̀lùbílà ẹni tó ní ìpele tó ga láàrin àwọn èèyàn ipò àrùn olùwàwà tẹ̀síwájú ní àjọ ẹlẹ́yìn náà amọ́nù tàbí ọ̀rọ̀ ọdún òṣèlú lọ́sẹ̀ nígbà yá àyíká ìlà bí màá tàbí ọ̀rọ̀ àwọn olùkọ́ ọ̀rọ̀ sẹ́yìnìyà. Ìṣẹ́ látùn àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ́ látùn olóògbà tó يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم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 Iná ọ̀rọ̀ Kùrán tó lọ wá tó fi pé àwọn olùgbàgbọ́ òṣèlú sí ti pé kábẹ̀rù wọn wá. Ìdí nìyẹn tó lẹ́gbà nílùú ọmọ Muhammadu sallallahu alaihi wa sallam àti ọdún ọ̀pá tó bá fẹ́ bá àwọn olùgbàgbọ́ òṣèlú sọ̀rọ̀ yálà lọ́jọ́ jímà ní àbọ́jọ́ tí ìtọ́jọ́ jímà áyà yìí ó wà nínú áyà tí àlẹ́lúwà Muhammadu sallallahu alayhi wa sallam tó mọ́ǹkà títí bá wọn ìgbàgbó òdodo torí pé gbogbo ìgbà la nígbò káàtà tó fàyà ọlọ́wọ́ ọba kò sẹ́ni tó dàgbà sọ yí pé òun ó ti dàgbà dúró kó mọ bẹ̀rù ọlọ́run ọba táàbí kú láàmà bẹ̀rù ọlọ́run ọba yá ayọ̀lẹ̀bí náà àmàlú yá ayọ̀lẹ̀bí náà àmàlú tọ́lú wá يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله قولا سديدا ìbẹ̀rù ọlọ́run ọba kẹsì máa sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu mùsùlùmí òdodo ọ̀n dáadáa ni mo wà sẹ́nu ẹ̀ jáde ọdíkọ́wọ́lá sẹ̀dídá àìkọ́ dání wàhákan ọ̀rọ̀ tó ṣe déédé ọ̀rọ̀ òdodo ni mo máa sọ jáde lẹ́nu oníkúrílẹ̀ hàpọ̀ wà lọ́ọ̀kánà mọ́rọ̀ máa kò òdodo kódà kò kòrò létí olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ pinnu láti sọ òdodo olùgbàgbọ́ òdodo kò gbọ́dọ̀ pinnu kò gbọ́dọ̀ títú ìṣòdodo fáwọn èèyàn ọ̀pọ̀ olóòkọ́ là tẹ̀lé dá ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tó dá oní ẹmọ́ sọ jáde lẹ́nu alẹ́gbà Muhammadu sallallahu alaihi wa sallam ولمن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت wọ́n ẹ̀dọ́ wá gbọ́ ọlọ́wọ̀n bá gbọ́ àti ìjọ ọ̀fẹ́ yìí fúnra àwọn ọ̀sọ́ dáadáa jáde lẹ́nu àbí kó gbẹ́nu ẹ̀ dákẹ́ tó o bá ti lè sọ dáadáa jáde lẹ́nu rẹ kó o sì dákẹ́ ọ̀rọ̀ burúkú gbọ́dọ̀ máa tẹnu mùsùlùmí jáde sí mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ alágbà muhammad sallallahu alayhi wa sallam ó ní al-muslimu man salima al-muslimuna min lisanihi wa yadihi ó ní mùsùlùmí lẹ́yìn táwọn mùsùlùmí tó kù tí wọ́n là kóò níbi ahọ́n rẹ̀ kóò níbi ọ̀rọ̀ burúkú mùsùlùmí ò ní sọ̀rọ̀ mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ lẹ́yìn mùsùlùmí ò ní fẹnu bà ti mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ jẹ́ mùsùlùmí ò ní sọ̀rọ̀ tí yóò ba inú mùsùlùmí jẹ́ níbi pé mùsùlùmí tó gbọ́rọ̀ yẹn yóò sì lọ ma ọdún mùsùlùmí èébú mùsùlùmí àlùmọ́mínú àṣẹdíkù láyàkúlù làádọ́là àábẹ́ ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo òdodo olódodo ẹ̀dá tó jẹ́ mùsùlùmí kò ní jẹ́ ṣépè ṣépè kò sì ní jẹ́ ẹni tí ó máa fẹnu bàwọn èèyàn jẹ́ pé kò sẹ́ tó wòye lẹ́nu bá ti ẹ̀jẹ̀ kì í ṣèrò ní mùsùlùmí gidi kò sínú òyìn mùsùlùmí gidi pé ká máa sọ̀rọ̀ burúkú síra wa ọ̀rọ̀ dáadáa ni ká máa sọ síra wa alájọwà Muhammadu sallallahu alaihi wa sallam ó ní kọ́ọ̀lù hàkì sọ́dà kan tó lọ ọ̀nù màrún sọ́dà kan ó ní ọ̀rọ̀ dáadáa lẹ́nu sọ́dà kan náà ní lọ́sọ̀rọ̀ dáadáa sọ́mọlá kejì wa ọlọ́kọ̀ ló náà tòká mọ́ ìyá ẹni tó jẹ́ pé èyí mọ sọ̀rọ̀ sí òdà báwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا Abdullahi Abbas oníkọ́wúlà ìfẹ̀yídá àìkọ́wúlà ìfọ̀wọ́ bá ọ̀rọ̀ tó ṣe déédéé. Àlìmọ́mù Kọ̀tádá àti Mùkọ́tù wọ́n ní kúlù kọ́wúlà ìfẹ̀yídá ìṣáyìn Zainab wa Zainab lótùmọ̀ ẹ̀ ní pé ẹ̀yin mùsùlùmí màdínà ọ̀rọ̀ gidi ni ẹ máa sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin zainabu bíndù jash àti zayd olùlà kárìkà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn yẹn ẹ má bá wọn ẹ má pẹ̀lú ọ̀pọ̀ àwọn mùnàfi ìjọgbó ìbítọ́lọ̀ bábá tọrọ sí nípa àlámọ̀rí àwọn méjèèjì òun ni kẹ́ ẹ sọ oni wàlá tàbùsà òun ànàbíyà sọ́nà máa ń wọ àríwọ̀ sẹ́lẹ̀ ilà máa ń láyé pé ẹ mọ́ tàbí ti ẹgbẹ́ ò lẹ́tọ̀ tí àdọ́tùwà Muhammad sọ́lọ́lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ nípa àlàámà ní Zainab àti Zainab Hamza wọ́n ní kí wọ́n àti Abbas láàyè míì wọ́n ní alùpùpù sẹ́dí àwọn alùpùpù òun náà ni kóòlù láàrínláà ìlọ́lọ́ ìmọ̀sọ̀gbọ́nù láàrínláà ìlọ́lọ́ jáde lẹ́nu wọn ni náà ni kóòlù tẹ̀lé ọ̀kíyè apákan náà wọn àwọn òní tẹ̀lé wọn ni wọn ní kí wọn fi gbogbo ọdẹ òun náà fi hàn wọn ni náà ni ọ̀rọ̀ jẹ́ pé àfinú àtẹ̀yìn rẹ̀ déédéé ni ọ̀rọ̀ tí ò lójú méjì ọ̀rọ̀ tí ì haa bó ti sọ yẹn náà ló ní ní ẹ ni kì máa bọ̀ ọdún tẹ̀. gbà ni kì í gbà pé ni. ọ̀rọ̀ tí ò ní ìtùmáàd òun náà kọ́nù tẹ̀lé gbogbo àwọn tí máa sọ ọ̀kìn ó wà bá

Olùsìnlá fún amára fún ẹ bá ń sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nà olùsìnlá fún amára fún. Ibi táwọn ṣẹ́ ikú sí ẹ, ìròyìn tẹ kí ibi tó ti láàyè yẹn àwọn ẹni tẹ ń gbà yẹn ibi tó ti ní problem. Olùsìnlá fún amára fún àyàgbó olúwa nínú ọba yín tún ṣe Tọ́wọ́ ṣẹ́ ṣe ẹ ṣe kò sẹ́ni kankan nínú wa tó lè kírun tí ó fọwọ́ ẹ̀sọ̀ yàtọ̀ tó ń kí ọlọ́run gbà lọ́wọ́ òun. Yóò fi lé ìyàwó ààrẹ yìí, lẹ́nu bàbá bẹ̀rẹ̀ àwẹ̀ yìí látàárọ̀ yìí. a ti sàwọn kẹ́kẹ́kẹ́ tí ó ti fẹ́ kó àlùdé bá àwẹ̀ àwọn àwẹ̀ kọ́lẹ̀ lè bí ìgbà àwẹ̀ rẹ̀ tọ́ kó ni ó ti ní pọ́ọ̀bẹ̀ ṣùgbọ́n dáadáa jáde lẹ́nu yóò mọ tara ọ̀rọ̀ dáadáa iṣẹ́ ní ìtẹ́ ìṣe yẹn yóò fi àwọn iṣẹ́ eré ní ìtẹ́ ìṣe tó ní yóò fi yóò fi ويصلحكم أعمالكم ويغفر لكم ذنوبكم lábẹ́rẹ̀ náà ni wípé olúwa yóò tó wá forí ẹ̀ṣẹ̀ yìí jì àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ máa mọ̀dá yóò forí ẹ̀ jì ní àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ mọ̀ pé dá ó máa forí rẹ̀ jì ní. wọ́n lè ṣe é ويغفره ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما Pẹ̀lú ọ̀rọ̀ kan tó lágbára nínú ìsinmi ayé wa àwọn Mùsùlùmí olùwàmọ̀ yóò tí ní ńlá àgbogbo ètò bá ń tẹ̀ lọ́lọ́ Wàbá yóò tí ńlá àwọn òyàwó. Gbogbo tó máa ń tẹ̀ láṣọ ọlọ́run ọba níkọ̀ọ̀kan àti ní gbangba. Wàbá yóò tí ńlá àwọn Ọ̀nà sí ọlọ́run ọba, ó ń ṣe é mọ́ sí ọlọ́run ọba, ó yàgò fún ọ. Bàbáyé bá jàgbá oúnjẹ àárín. Gbogbo tó bá tẹ̀ láṣẹ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn àṣẹ ọlọ́run ọba pọ̀ nínú ẹni àwẹ̀ tá à ń gbà yìí wà, nínú ẹni ìhun kíkí wà, nínú ẹni kálọ háàjì kálọ ìzàká kálọ ọmúra àwọn àṣẹ ọlọ́run ọba nìyẹn. Ìnàlẹ̀ àlàálà ọ̀rọ̀ yìí wà ilẹ̀ àrọ́ ọmọ báyìí aláàjú fojú hàn èèwọ̀ náà fojú hàn ẹni tó bá mọ àláàlì àláàlì tó sì mú àláàlì rẹ̀ lò ẹ tó sì mọ àrọ́ọ̀mù ní haram tó sì ń yàgò fún ẹ tó ń tẹ̀ láti ọlọ́run ọba nìyẹn Ọmọ yóò tèrè ńlá ọmọ yóò tèrè ńlá ọmọ وصلت وعتاك فوزا عظيما بالتالي على محمد صلى الله عليه وسلم فكنت تليه مع النبي فكنت تليه سنة النبي المجد لما قولي طاعة الله وطاعة الرسول ìtẹ̀lọ́lọ́run ìtẹ̀lánàbì méjèèjì lọ papọ̀ ní it is inseparable. Tọ́lá tó wọ́n wá tọ́lá tó rọ̀ sí òkú lọ papọ̀ ní ó mọ tẹ̀lọ́lọ́run ó sì mọ tẹ̀lánàbì. Torúkọ àwọn àṣẹ ọlọ́run ọba táńtọ́ ọba máa wá yẹn o ò lè mọ bí wàá ṣe mú àwọn àṣẹ yẹn lò àdúgbò tẹ̀lánàbì. Olùsọ́nù lò kọ́ ọmọ aláìsàn òní ìwòsàn yìí ẹ bá kí n bẹ̀ sí inú oníkúrò arìnrìnmọ̀nà síkàkù oníṣẹ́ hajj ní ẹ̀kọ́ lọ́dọ̀ mi aláàbì ló máa kọ́ wa lẹ́sìn ààrẹ mọ̀ ìsìláàmù ààrẹ mọ̀ ṣe àyàfi káṣẹ̀ ní fúnbà rẹ̀ nìkan ẹni tí ó bá ti tẹ̀lé súnà lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò lè mẹ̀sì yìí ṣe ẹ̀sìn kẹsì ló mọ̀ ṣe tó bá ti tẹ̀lé súnà lọ́dọ̀ sallallahu

wọ́n tún jùdù ẹ́ sùjúdù káwùrọ̀ fọ́lọ́ tẹ sùjúdù àní ẹ máa tẹ̀lé súnà náàbì wọ́n láàrin máa tàbá ìyà náà ọdún olùkùdá ọya tẹ̀lé lọ́yẹ̀ ọ̀tẹ̀lé nínú òmìnir ló lè gbé máa tàwálà wà ló lè àtìmọ̀síra ẹ tó bá ti ya pa anábìwá muhammadu sallallahu alayhi wa sallama ní bá dì náà sábà ìrànà làwùlùhùdá lẹ́yìn ìgbà tó náà máa ti hàn sí ọ̀yàtẹ̀lé ọ̀rẹ́rọ̀fẹ́ nínú mọ́mìnì tó máa ń tẹ̀lé ojúpọ̀nà tó yàtọ̀ tó túpọ̀nà àwọn olùgbàgbọ́ òṣèlú nígbà tí àyà yẹn ń sọ̀kalẹ̀ wọ́n sallallahu alaihi wa olúwàwá ni wá nwata mọ iji ńlá ibi tó kọjú sí ẹ náà ni a ní wọn bá lọ ní jahannama jahannama ni yóò lọ láti wàtá àtìmọ̀sírọ́ wàtá láàyè tí mọ́ ló fi jẹ́ pé ká tẹ̀lé súnà lẹ́gbọ̀wà Muhammad ọ̀rẹ́yà ní ọ̀rẹ́yà ní súnà ọ̀rẹ́yà ní súnà lẹ́gbọ̀wà Muhammad jùmúlà tán ṣùgbọ́n bẹ nínú súnà èyí tó jẹ́ pé a ni àti ìdí ìṣe wájìbù gẹ́gẹ́ bó ti jẹ́ tó ń bẹ nínú àlùkò àti tó jẹ́ wájìbù àti ìdí ìṣe wájìbù ọ̀rọ̀ yẹn ní ká tẹ̀lé kùránì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti jọ́wọ́ rẹ̀ ká tẹ̀lé súnà ṣùgbọ́n àwọn tàfàbílù inú kùránì àti tàfàbílù inú súnà ó ń bẹ níbẹ̀ àwọn tó jọ́rọ̀ yẹn àti ti sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n júmùlà kan lákòópọ̀ lákòótán ọ̀rọ̀ yẹn ní ká tẹ̀lé kùránì ká tẹ̀lé súnà kò sí yàtọ̀ ààlè ìpínyà láàrin àwọn méjèèjì ọlọ́wọ́ yóò bèèrè láàrín Ẹnikẹ́ni tó bá ti wá tẹ̀ lọ́wọ́ ohun tó lè tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ lọ́mọdé. Fọ́nà ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọkọ̀dé pàtà fọ́nbọ́nà ọ̀gbìnmá ó tọ́ ti bèèrè ó ti soríire oríire tó ga jù oríire tó kàǹkà jù olóńtọ̀ ṣe yẹn abẹ́lọ́wà tó jẹ́ bá wọn soríire náà. Olọ́wọ́ tẹ̀síwájú lórí iná àwọn tó lọ́nà máa ń tààrà sàmàwá àti ọ̀nà àrùn. والجبال بعدها يهمينها وأشرقن بها وحملها الإنسان إنه كان ظلما جهولا إنا عرضنا الجبال على السماوات والأرض والجبال فأتيت أن يحملناها وأشفقنا عليها وعمل الإنسان إنه كان ظلوما جهولا وإن أردنا الأمانة على السماوات والأرض والجبال إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملناها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا Àyà tó ní agbára ni tó ń sọ fún wa nípa iṣẹ́ tó wà wá ọba jẹ́dàá tó gbé bọ́ ọmọ ènìyàn lọ́rùn lẹ́yìn ìgbà tọ́mọ ènìyàn tó tẹ́rí gbaṣẹ́ ọ̀dá ni al'amáná tó lọ tó bọ́rọ̀ àmánà ńlá èyí tá máa sàlàyé ẹ̀ insha Allah láì táwà lọ́rẹ̀ ìṣà abáyílápá bayyana ta'ala fi ń káàrí máa bayyana lẹ́yìn wà tó ní wọ́n jẹ́ lọ́sùn ọ̀hánà wọn sàádà tó ti ṣàlàyé àwọn ìdájọ́ àwọn òfin lóríṣiríṣi àwọn òfin tó ṣàlàyé rẹ̀ fún wa yẹn ìyẹn ní sọ́tò àǹtà àfọwọ́ bẹ̀rẹ̀ débi tá a dé lẹ́ẹ̀kan. àmọ̀ràn ọ̀bìnrin ti bá ní àwọn ó wá pa ọmọnìyàn láṣẹ pé ẹ máa tẹ̀lé àwọn àṣẹ yìí o. ẹ wọ́n ní tó ta ọmọ jẹ̀mí àwàzọ́ ìdè lẹ́bí wàzọ́ ìdè dín alàfọ̀ ní ìlú na alàtọ̀ à. sábà sọ̀rọ̀ àmàna àmàna tó lọ ní òun gbé ọmọnìyàn nínú sínú gbogbo àwọn nǹkan tẹ́sí Islam látòkè délẹ̀ ìwò tó kó sínú ìyẹn nínú ọ̀rọ̀ tó àfíà. lọ́dọ̀ àwọn àfà wọ́n ni rọ́bà tí lè fi yú alhakim abu abdullah wọ́n ni mọ́mú tìrìmìbì wọ́n gbà wá nínú jáde wa حدثنا إسماعيل بن نصر قال حدثنا صالح بن عبد الله عن محمد بن يزيد بن جوهر عن الضحاك عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى لآدم قل ووصفها لآدم يا آدم إني أراوت الأمانة على السماوات والأرض mo mo pe àwọn sánmà kàtílẹ̀ mo pè wọ́n pé kán wá gba iṣẹ́ kán wá gba ojúṣe ìmọ̀ ọjọ́ sí fún mi ojúṣe ìmọ̀ yí pé ló lẹ́tọ̀ọ́ eléyìí ò lẹ́tọ̀ káwá mọ̀ ṣe ló káfí yàgò fún tí ò ó ní mo sọ bẹ́ẹ̀ fúnkẹ́ àtìlẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún ti wọ́n ní ẹ̀mí àwọn òwe bẹ̀ fàhálà àìsàn ha ha ní máa fi hà olúwa náà sọ fún anábì hádàgbé wà kọ́ bí ó ní olúwa kí ló ń bẹ lábẹ́ àmánà yẹn kọ́ọ̀lá ìhàmásàhà òjì ó tó bá tẹ́rìgbà tó bá fi fi àmánà yẹn wọ́n fọ́ ẹ̀sán rẹ̀ wà nítorí ya sáhà ṣùgbọ́n tó bá lá àmánà rẹ̀ tó bá ra láre wàá ha bí fi hà ṣùgbọ́n àlọ́bí adam ó pẹ̀lú pẹ̀lú pẹ̀lú responsibility tó jẹ lábẹ́ wọ́n ní balamu yàtọ̀ bá tó fèrè jáde ti ìlà kọ́ndùrù mà bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ti lè òòlà ìlànà áfì débi ìgbà rẹ̀ ti àdẹ̀ àsìkò tó lò nínú ọgbà àlìjẹ́nà lẹ́yìn ìgbà tó tẹ́rí gba àmọ́nà yẹn kò ju àsìkò tó wà láàrin ìwọ̀n àkọ́kọ́ tí wọ́n á sì lọ ní ìkan bá dé alábì ádámù pé àlẹ́ ìlú sọ́dọ̀ tó wọ́n láì ó hàtà àkọ́jàwò ṣètọ́nù nílẹ̀ ha títí ṣètọ́n tó fi tó ní ilé àlọ́bí ádà kó nínú àlùjẹ́nà ìgbà wáyé wọ́n mẹ́rin tẹ̀sílẹ̀ sọ́bárí àtàwọn tẹ̀sílẹ̀ àwọn tàfà fèrè mi ṣùgbọ́n múdà sí hàtì yé ọlọ́run àlàmù mi ìlàlàáfíà rẹ̀ ó yẹlẹ́ dàbí kàjálà sùhánà tààlà olómà ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ó báyà yẹ lọ آية طيبة إنا أردنا الأمانة على السماوات والأرض إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملناها وأشفق منها وحملها الإنسان إنه كان قلوبا يهودا وإن أردنا ما ترك الله في الأرض Abókè àti ilẹ̀ sọ̀rọ̀ pé ẹ wá gba àmọ́nà wàlìjìbáàlì abá sọ́mà àti ìlàtòkè abá wọn sọ̀rọ̀ pé ẹ wá gba àmọ́nà àmọ́ ọ̀dàgbọ̀ ya mi náà há gbogbo wọn kọ̀ yálẹ̀ pé àwọn ò bẹ́ẹ̀. àwọn òòrò ní pé wọ́n ti lápọ̀ lẹ́nu ìhà ẹ̀rú bà wọ́n nígbà tí wọ́n gbọ́ ojúṣe tó ń bẹ lábẹ́ àmàánà náà ó ní ṣùgbọ́n wa lára èèfà ṣùgbọ́n mọ́ alìsánù níbi ànábì àti gbogbo ànábì tó dórí èmi àti ẹ́ pé a àgbà àbáànà náà orí iná òun káàrà wọn lóòrùn mọ́ dáwọ́lá iná òun káàrà wọn lóòrùn mọ́ Ọmọnìyàn sàbùsí ara ẹ̀, ọmọnìyàn ó sàbùsí ẹ̀mí ara ẹ̀ kò mọ̀ pé ṣẹ́ tó fẹ́ gbà yẹn fẹ́ ńlá ni kánà bọ̀lú máa ń dàwó lá. Ọmọ ìyá pàbò sí ara rẹ̀ ó tún bá ìyàgbọ́n. Tó bá nílé ọmọ nìyàn lọ́jọ́ náà ni kò ní tẹ́rìbà. Tó bá nílé ọmọ nìyàn lọ́jọ́ náà kò ní tẹ́rìbà àmọ́ nà yẹn. Àmọ́ nà yẹn lágbà. Lọ́wọ́ wá kọ́lọ̀ kó ṣàánú wa hmm. ọ̀rọ̀ wa wá di pé a wálé ayé náà ilé ayé ta wá ó wá kọjá pé mo fẹ́ kú níbẹ̀ sábà ti bí wa wọ́n ti bí yẹn nìyẹn ó ti ó ti dé ní problem torípé àmọ́nà yẹn là ń

kọ́mọnìyàn kó yá mójú àmánà yẹn àmánà yẹn ọmọnìyàn mójútó iná wọ́n àyà múrùkù àtúntò àmánẹ́tì ilẹ̀ àmì iná wọ́n àyà múrùkù àtúntò àmánẹ́tì ilẹ̀ àmì olùwàpàṣẹ yìí pé kẹ́ ẹ máa dá àmánà padà sọ́dọ̀ àwọn tó ní alimọ́mọ́ tó dùn. والغلامانة هي الفرائض التي انتمن الله عليها العباد Ọlúgbà àmàánà náà ni ẹ̀fọ́ sí wẹ́wẹ́ yẹn àwọn àfáà Ibn Mas'ud sọ pé ìyá sí amanat al-amwali kal-wada'i wa ghayriha pé nínú ẹ̀ ó náà ní àwọn àmọ́nà owó wà àmọ́nà owó ẹgbẹ́ owó yìí ẹ bá wa ná sáàyè yìí àmọ́nà ní wal-wada'i àti àwọn ẹgbà ẹbá wa tún bá mọ́ àmọ́nà ni ọ̀dọ̀dún ya ánìwá ayé ajínigbé náà mọ̀ sí àdáhà sí kúndìlì fara wọn láti tún gbà wá látọ̀dọ̀ ìmọ̀ tó ti gbogbo ìgbé àmànà yẹn ó ní í ṣe pẹ̀lú gbogbo tó jáwọ́ iṣẹ́ ọ̀ràn yẹn wọ́n aṣáájú ha àmàlà tó fà ètò ti lè jù bẹ́ẹ̀ ó náà ní àmàlà òwò ìyẹn jẹ́ ọ̀rọ̀ ìbùnà wọn kọ́ ọwọ́ ìbùnà ká wọ́n ìwé ìbùnà ká wọ́n ní mílẹ̀ àmàlà ti nínú àwọn ọ̀nà mi wọ́n mọ obìnrin tó ti bàlágà tó sọ abẹ́ bẹ́ẹ̀ náà lọmọkùnrin náà o ṣùgbọ́n wọ́n dárúkọ ọmọbìnrin níbí torí fọ́mọbìnrin lọ́rọ̀ tiẹ̀ léwu jù ọmọbìnrin lọ́rọ̀ rẹ̀ léwu jù ó ní wọ́n lọ sákòrò lòdìdá ó lọ ní ẹgbẹ́ sùmọ́sì. so ọmọbìnrin mùsùlùmí kò sọ abẹ́ ayé tá a wà lónìí ayé tó lágbára ni ìlú ti kó lórílẹ̀ àwọn ọmọbìnrin nígboro lónìí àwọn ń fi wọ́n fi ránù wọ́n fi sayọ̀ wọ́n fi sọ̀tọ̀ àwọn obìnrin lónìí gbòòrò wọ́n fi ránù wọ́n fi sọ̀tọ̀ tó jẹ́ pé ọmọbìnrin tó bá jẹ́ ọmọbìnrin mùsùlùmí tó sọ́ra sọ abẹ́ sọ abẹ́ rẹ̀ inú àmọ́nà ló wà ìròrí kèfèrí yẹ́ bọ̀ pé àtúndé one of the guys of chastity tó yẹ ní free war ló free now you hold your body ìwọ́n ló bá rẹ̀ ló wọ́n ṣe wù ẹ́ à ìròrí ṣe ìtọ́nù ni wọ́n fẹ́ kó bá ẹ ní wọ́n gbọ́ ìgbọ́kúgbọ́ yẹn wọ́n gbọ́ kọ̀ọ̀kú sọ yẹn wọ́n fẹ́ kó bá ẹ ní. tọ́ba kò bẹ́ẹ̀ tán ṣètọ́nù mọ́ sápò lẹ́yìn rẹ̀ ọmọ sápò lẹ́yìn rẹ̀ yóò fi ọlẹ̀ kò sọ ọbẹ̀ àmọ́nà ni òbẹ́ ìwúrò káàkó ló sọ bẹ́ẹ̀ ọ̀kọ́lá bùtọ́rọ̀dá àbúlọ̀rọ̀dá ní nínú àmọ́nà olùgbùsù jànáàbà káwọn wẹ̀wẹ̀ yẹn ni ẹ̀gbọ́yé àwọn èèyàn míì wọ́n rojú débi pé tọkọ tìyàwó wọ́n bá pàṣẹ pọ̀ àti ìwẹ̀ yánára yóò sì di wàhálà fún yóò sì lọ kírun bẹ́ẹ̀ à ó tẹ lọ́wọ́ àbúdàrúgbà ló sọ bẹ́ẹ̀ wà á náà wọ́n ta alàlà rúyà màlìmìnà ádámà aláṣẹ ìmìndí ní ìgbìyànjọ́ ìtọ̀ gbọ́lúwa wa yálà subhanahu wa ta'ala tàmá kankan lọ́dọ̀ ọmọ èdè ènìyàn bíi pé kọ́mọ èdè ènìyàn bó tọ́ àmọ́ náà káwọn ẹ̀rọ ẹja mẹ́bàá yẹn nínú ọ̀rọ̀ Abu Darda wọ́lọ́ sára nínú hadith mi wọ́n ni wà fi hadith marfu qala sallallahu alayhi wa sallam al-amanatu as-salah inú ẹgbà wà látọ̀dọ̀ lẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n náà wọ́n bí sọ ní pé al-amanatu as irú kíkí náà àmánà ni ìyẹn ń jẹ́ àlàyé ọ̀rọ̀ lórí pé àwọn ọ̀rọ̀ yẹn tó lọ wá làbọ̀ ọlọ́run nínú àmọ́ ẹ̀nà náà wọ́n ní ìṣí ìtàkùn ìtàkùn ìsọ̀lá yìí ó dùn ọmọ ìyẹn ọmọ ìyẹn nìkan tó àbójú kírun wọ́n ìṣí ìtàkùn ìtà lámùsọ̀n ó dẹ̀ wọ́n mi ò tí kírun mo ti kírun tó sì tí kí wọ́n mọ́kàrẹ̀ yóò mọ̀ yí pé òun ò tí so àmọ́ وكذلك الصيام وكفر الجنابة دينا يا وجبة أمانا قلوا وجهك سبحانه وتعالى ثم ولا تكفي أخي أمانا وأنا قال عبد الله بن عامر بن العاص عبد الله بن عامر بن العاص قل أول ما خلق الله تعالى من الإنسان الخليجي ó ní kí alákọ̀ọ́sọ́ lọ́kọ́ kọjá lára ọmọ ẹgbẹ́ ènìyàn òní abẹ́ lọ́kùnrin àti lóbìnrin Wàkọ́lá ààbì ni àmàlẹ́tù. Ọlọ́wọ́n ni abẹ́ tí mo dápọ̀ yíó àmàlẹ́ ni, ó fi pamọ́ sí ọlọ́dọ̀ ní sọ dáadáa. Àlọ́dún sọ láyé ní sọ lọ́rọ̀ rẹ̀. Ó lẹ́n tó bá fọwọ́ sọ̀yà kan méjì fún mi, nínú àfọwọ́ sọ̀yà jẹ́ndà fún. Ẹ bá fọwọ́ sọ̀yà tó ń bẹ àti tó ń bẹ láàrin ìtàn rẹ̀ méjèèjì fún òní mi ṣèṣe kú ṣe mo fọwọ́ sọ̀yà àfọwọ́lówó àlùfẹ́nà lẹ́yìn méjèèjì yẹn orí ikú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kò lónìí látara títì ló méjèèjì tọ́lọ̀ mọ́jà bá wọn sí lò ahán àtàbẹ́ ahán àtàbẹ́ àwọn yóò sọ̀rọ̀ wọn parọ́ ọ̀sọ̀rọ̀ èyí wọn á fún yìí wọn á fẹ́ pé àwọn ìlànà àtàbẹ́ àtàbẹ́ bọ̀dágbàjúmọ̀ òsì tó yẹ gorí ẹ̀ ó lè gorí adìẹ àwọn olùrìsà tọ́lá tó ṣàlùwà ẹni tó wá ti tó yàwó fẹ́ kọlọ̀fẹ́ yàwó ẹbá ti tọ́kọ́ ní kọlọ̀lọ́sọ àwọn bọ́lá àti ẹ̀fẹ́ ń gbọ́ ilé pé kí mo fẹ́ sí kó kú lẹ́bí kún ẹ́ iṣẹ́ wo ni mo ní lọ́wọ́ tí máa lọ fẹ́ àwọn yàrá ó ní ètò ìlọ lórí gọ́ọ̀fẹ́ ní ẹ lọ́sọ̀ọ̀sẹ̀ láàáwù lọ́wọ́ lọ kó lọ́gbìn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ní ìlú orí tẹ̀ náà wà tọ́ọ̀kọ́ sàánú fẹ́ yàwó mọ́sẹ̀ bèébí yàwó rẹ̀ yàwó rẹ̀ ní bèébí o mọ́sẹ̀ bèébí bèébí sọ́mọ ọlọ́mọ haramu ni haram abdullahi abun amiri lọ́la ó ní abẹ́ lọ́lọ́kọ́ kọ́ dá lára ọmọ èdè ènìyàn ó wá ní ni mo fi pamọ́ sí lára ìdí nìyẹn ló fi jẹ́ pé abẹ́ wa ibi tó wà ibi tó pamọ́ ni ó pamọ́ gan tí ìbá ṣe pé tó ní ìyẹn bá ti dàrú pátápátá òní mọ níta o àwọn ọmọ kí ni ó sì mọ òwò àwọn ọ bẹ lamẹ́ríkà ọ bẹ Canada wọ́n bẹ káàkiri ọ bụ àti bẹ́ẹ̀ lọ. ìròrí burúkú ni tọ́lọ̀pọ̀ ọ wá yà. tó abẹ́ wọn àbáyọ̀ ni ó ní fàlà tàlùbọ́sùnà ala tí a kì ha wa. onye tí yóò ṣe ó na halal ọ̀nà halal yẹn kò dẹ̀ wọ́n pọ̀ wọ́n lọ ìgbìmọ̀ kéèyàn fẹ́ ìyàwó kò wọ́n. àlejò Muhammad sallallahu olóúnjẹ nìkan ó tó o jù O ń bẹ wa ọjọ́ bá lọ rẹ́sítọ́rọ̀tì ten thousand naira one plate. lọ fẹ́yàwó lọ sí géètì ilẹ̀ yẹn ra gàrí ra ráìsì bí nàìjíríà ti lè tó ẹ bá ra gàrí ra ráìsì tẹ́ rẹ̀ wà ten thousand naira inshallah you bring something good more. ẹ̀yin àti àwọn yẹn mọ́ jẹun wà lẹ́sùn bá ládá fún ń bóyàwó ẹ̀. ìwé ká máa ṣèrànù lọ ọlọ́run ó bí wá lálẹ́ kìyàmọ́ o máa fi lọ abẹ́yẹn sí olúwàbá bí wá ó ní fa in àfistáhà àfistúkà olóluwà sọ ilé tó bá ń sọ abẹ́ rẹ máa sọ́wọ́ náà máa sọ ọkọ̀ òdìjà lú oyin tó bá rí bẹ̀ pàlè fárójò àmánà abẹ́fẹ́ àmánà ni wàlọ̀ ọdọ́nù àmánà etí wa àmánà ni wọ́n fi gbọ́gbọ́ púpọ̀ wàlẹ̀ àyínú àmánà ojú wa àmánà ni wọ́n fi wòwò púpọ̀ wọ́n lè sànù àmánà ahọ́n wa náà àmánà ni wọ́n fi sọ̀tọ̀ sọ wàlẹ̀ bá tún àmánà tó inú wa àmánà ni má jẹjẹ kújẹ síbẹ̀ má jẹjẹ kújẹ sínú rẹ̀ má mú mú kú mú mọ́ pàpà fún pàpà mùsùlùmí má bá wọn fàfà fún fà wọ́n sọ pé kò fẹ́ àwọn tó go high wọ́n lọ fàfà fún fà because wọ́n tó go high wọ́n ṣe bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí mọ́fà kòló mọ́fà kòló mọ́fà kòló àti gbogbo ìfàkùfà táwọn èèyàn fà yẹn torí pé ibi tó ń fà á sí yẹn. àmọ́ náà ni pé o gbọ́dọ̀ pa kìíní yẹn síbẹ̀ pa ti síbẹ̀ lò ọlọ́mọ bíọ́lá lè kìí àmà. Wọ́n ní wọ́n ní adùn àmàánà tó bẹ́ẹ̀ náà ni ọwọ́ wa àmàánà ni mọ́bí gbá Gbogbo ọkùnrin tó ń bóbi ní ṣẹlẹ́tọ̀ rẹ̀ lórí how are you obìnrin tó bọ̀ lọ́wọ́ yẹn tí ìbá ti ṣe sísà rẹ̀ tí ṣe ìyàwó rẹ̀ aráàmù ni alẹ́lùwà Muhammadu olóògbà kí wọ́n jẹ rí látàn mọ́ èèyàn lórí gbẹ̀yìn ju kéèyàn gba obìnrin tí ìṣẹlẹ́tọ̀ rẹ̀ kéèyàn gbàgbọ́ lọ àwọn ọ̀rẹ́ àmọ́ ọ̀nà ni wọ́n fi gbá tí ò dámú ìyàwó rẹ̀ yóò ti máa gbá mú lọ́fẹ́yàwó kó máa gbá mi tó bá wù ọ́ mú lára ìyàwó ẹ̀ wọ́n ló lè gbé gbé káàkiri inú yàrá ṣùgbọ́n mọ ọlọ́mọ ará ọgbà mú ọlọ́run ó ọ́ ó ní ní jùlọ àmàánà tún ẹsẹ̀ rẹ náà àmàánà ni This go lórí ọ̀dá ń gbèrú ẹ̀ náà club join àbí join let's jẹ́ ká pàrí níbẹ̀ hello. ká lọ mọ́rin lọ síbẹ̀ irin tó ń rí lọ́yẹn wọ́n tí ọ́ lálẹ́ kìí á mà pé kí ló dé tó fi rìn lọ sí àyè haram àríjìlọ ara náà tó oníwàlá ìmànà ìmàlá àmànà sálàwò òbígbà kọ̀ọ̀kan ni tí ó wá ní àmánà ní gbogbo ọ̀nà tá gbà láàkalẹ̀ yẹn òbígbà kọ̀ọ̀kan ni tí ó wá ní àmánà ara ṣẹ́ nìyẹn àwọn ọ̀sẹ̀ tá mójútó nìyẹn pé àní fa àní ìfàbẹ́ wa ṣiṣẹ́ kúṣe àní jẹ tí ó já síkún wa ara àmánàta àgbàniyàn iná àrọ̀gbọ́n àmánàta Iná àwọn ọmọ ìyàmánàta àyàtìdà máa wà ní wọ́n ní ọmọdé wọ́n ní báyìí. فأبين أن يحملناها وأشفقن منها وحملها الإنسان ومثل الإنسان إنه كان ظلوما جهولا أمنيا ظلوم ẹni tó wọ́n àbòsí lọ́mọ́nì àfáàfin máa ń sọ yí pé a fòrò lè ìsáàlì zolómù ìpìlẹ̀ wọ́n dá wa lórí àbùkù ní ọlọ́run dá wa lálábòsí pé káyé wa àbùkù lára tó jẹ́ pé àwọn tó ń hùwà dáadáa nínú ọmọ ènìyàn kéré àwọn àtiwà wa ò dá lápọ̀ ó ní wàá rí ètò pé àkàrọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ àròlé ìrè lóka àǹtàlẹ̀ èrè láà olùbá tẹ̀lé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni tó bẹ lórílẹ̀ wọn á sọ ẹni ìrújọ̀nà ọlọ́run bá lóbi jẹ́ pé mùsùlùmí ò gbọdọ̀ máa tẹ̀lé bá dùn àgọ̀ Big Bang Yanshin Ye. That is what is in That is the latest in town. Don't follow every latest thing in town. And go back there halal. And most of these latest thing in town is nonsense, it's waste of money, is oh, come on, go ṣàánú wa. Sọmọ nìyẹn. Intuition ọmọ nìyẹn you go kó wà tí ò dáa. àwọn alára ọmọ ọmọnìyàn ni ò gbà ọgbọ́dọ̀ mọ jẹ̀bi lóhun pé ẹ̀mí mi máa ń tì lọ sí ìjọ ṣe. ọmọ ni ní fẹ́ kírun ó jẹ̀mí rẹ lóhun láti wá ni ọmọ ni gbà wẹ̀ wàá jẹ̀mí láti gbà wẹ̀ ni. tọ́lọ̀ fún gbà lọ́wọ́ wa kò yí bíi. ojú ni màálù rọ ọ̀bẹ òrọ̀rùn nítorí lọ́rùn ayọ̀bà sọ máa ní ìdájígbà tó ń lọ́wọ́ ó sì dídé iṣẹ́ ni abẹ́lọ́ọ̀bà kó rọrùn fún wa tó bá gbà ẹ̀ ní wá kó tí ó yẹn lọ à ń pẹ́ àmọ́ yẹn ni àmọ́ ọ̀nà tá a ń pè yẹn kò débi jẹ́ kó o ti sọ wá wọ́n ni ó yẹ kó o wo kan nìkan wá pé rẹ̀ sẹ́yìn sí ah, ìdá àmọ́ ọ̀nà ló pé abẹ́rẹ́ ọ̀bá kó ṣe rọrùn fún torí pé ìpìlẹ̀ wa ní pé we are prone to committing sins and mistakes we are prone to that.

tó bá ṣe máa bẹ́ẹ̀ mi wá jà títí títí títí títí láti bọ́lọ̀ bá pàdé nìyẹn tó ẹ tó bá ń wí yẹn ní ẹ tó tó kọ̀ǹtú ẹ ní ẹ lọ síbi tó dá ọkọ̀ ní fáwọn ọ̀sán àbímà ṣùgbọ́n ẹni tó bá ẹ tó bá jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó wá fáwà rẹ̀ fàlàyà ló mọ́nà ìlànà sàn tó wọ́n bu ẹni kankan o àti ẹ̀mí ara rẹ̀ iná rọ́bìnrin àmánátà iná rọ́bìnrin àmánátà lásàlọ́ láti عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملناها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا إنه كان ظلوما جهولا ọmọnìyàn kánà zọlúmọ̀ jàhólá ọmọnìyàn zọlúmù ní aláìmọ̀kan ní alábòsí ní àdámọ̀ rẹ̀ wọ́n dá sórí àbòsí wọ́n dá sórí àìmọ̀kan ní kọlọ̀kú ṣàánú àwa kó mọ́ ṣe wá lálábòsí kó kì mọ́ ṣe wá láláìmọ̀kan عبد الحق ọlọ́wọ́ ń tẹ̀síwájú قل ليعذب الله المنافقين والمنافقات ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما لعنيني عبد الله والمنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما Ọlọ́rọ̀ rí bó ṣe rí yẹn, àlàyé tá a ṣe, à ń ṣàwọn àlàyé yẹn fún àlòmà fún gbogbo ẹ̀dá. Lèyọ̀ àzìbá lọ́wọ́ ni mo náà fi kí náà wà lè mo náà fi kọ́. Lèyọ̀ àzìbá lọ́wọ́ ká lè fi àtara àwọn àlàyé tá a ti ṣe síwájú torí pé ní sọ́tọ̀ àzáàbù yìí wa jalla subhanahu wa ta'ala ó tó àṣírí àwọn mùnáfìkì ó tó àṣírí wọn dáadáa lọ́pọ̀ yanturu kò wá sí ìkankan tán lè sápamọ́ sí.

والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما Ọlọ́bà alẹ́fì ajá àwọn múnáfìkì lọ́kùnrin منافق كيلو بني أو منافق alimunafiku àwọn náà ni ìran kẹta táwọn ọmọ èdè èèyàn tán pín sí kọlọmọtò amúnáfikì àmín níbẹ̀rẹ̀ sọ́rọ́tù Baqara olùwàwárò ìyá àwọn olùgbàgbọ́ òdodo bíi àyà márùn ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بصالح wọ́n ni wà wọ̀lẹ̀ká ọmọ ilé mú fi hàn ó padà àwọn mùmí ní síbẹ̀ yẹn ó mú àwọn ọmọ ó pa àwọn kèfèrí wá àyà méjì ìnàlẹ́dí iná kàfàrú sàwà òun àlẹ́yìn àánzárú sàwọ́ àmúlàmù tó ń bèèrè òun láyé mìíràn àkáyà kejì nígbà tó wá dórí àwọn amùnáfìkì bí àyà mẹ́ẹ̀ẹ́dógún ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هو بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويردهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فمر بها تجارتهم وما كانوا مهتدين ìròyìn àwọn amúnáfíkì nìyẹn àwọn sọ̀bẹ́sì alẹ́dínà yòbìnrin rúnà ìsìláàmù wọ́n fi ìsìláàmù pa wọ́n fi ìsìláàmù hàn wọ́n yìí mọ̀tò iná náà lè kó fún ṣùgbọ́n nínú wọn lọ́rùn lọ́rùn ìtìrí ni wá àwọn mùláàfì kí nìyẹn olùwàmìnà náà fi máa ń yàgòrò àmàlàbí láà olùwàmí ń bẹnu àwọn ènìyàn àwọn tó ń ṣùgbọ́n wọ́n èé sọ̀rọ̀gbàgbọ́ òdodo wọ́n ò kí í ṣe mùmìnì wọ́n ò kí í ṣe mùsùlùmí mùnáfíkì ni àwọn àgbẹ̀tàn ọmọ wa kírun ṣùgbọ́n wa kírun yẹn ọba ọ̀sán wọn lẹ́nu ni قل إن المنافقين يخادعون الله وصادرهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراء يرعون الناس ولا يذكرون الله إلا قليلا المنافقين نية إذا قاموا للصلاة قاموا كسالى tọ́bá wá kírun wọ́n wá kírun tòròjú tòròjú ní ìjẹmọ́ fún wá lẹ́nu lórí jẹ́ wípé ẹni tó bá ń kírun tọkàntọkàn tí ò ní di kẹ́yìn kan máa fún iṣẹ́ kó tó wá kírun ó ti bọ́ nínú wa ní park. bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ kó máa gbọ́ wá ń tàn máa wípé ó ń sínú àwọn mùnáfíkì mùnáfíkì ò ní gbọ́ wá torí pé gbogbo wá bá ń ṣe ní mọ́sálásí يعتبون كل صيحة عليه هم العدو فاذروهم قاتلهم الله عنا يوقفون منافقين يأ Olúwa sì sọ fún wa pé wà látàrí ìfànàhùn fi láàrin ẹ̀kọ́ òun. Ẹ máa dá wọn mà nípa èdè tán bá ń pè lẹ́nu. Àwọn mùnáfíkì àwọn ẹni tó gbẹ́gbẹ́ ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sọ lẹ́nu ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ ṣe níṣẹ́ gbogbo ẹ̀ tó gbẹ́gbẹ́ ó nífẹ̀ẹ́ kó mọ̀ wà láàrin àwọn kèfèrí nípa gbogbo tó bá lọ láàrin mùsùlùmí òní ó lọ mọ́ ọ̀tọ̀ báwọn kèfèrí tó bá wá sí mọ́sálásí ó wá kárí tè ó ó wá gbé information mi láti lọ gbé báwọn kèfèrí pé à ẹ ti gbọ́dọ̀ sọ mọ́ ọmọ sọ báyìí

bàtà alábì wá dé tí gbogbo ará àmọ̀dínà wá gbà fún alábì pé olórí wa ti dé a ti gbà fún alábì kó máa so lórí wa inú wa bí àwọn ọ̀nà ti kí yẹn kàkà tí wọ́n fún ọ̀nà ọba wọn kèfèrí pé àwọn ti di kèfèrí o ọ̀nà àwọn náà ti gbà síláàmù o ṣùgbọ́n àwa wọnú islam láti máa rúná sí láti máa destroy islam from the within. Ah, ọ̀bọ̀jú àrẹ́bíwá muhammadu rí sallallahu alayhi wa sallama àwọn munafiki àwọn náà máa pàdé àbùkù pẹ̀lú àwọn yẹ̀wù àwọn munafiki àwọn yóò máa sagbódegbà fáwọn mùsùlùmí ìlú mọ́kà lolúwa wá fi lálàáfíà wọn sọ dé nínú àlùkò alìkiri ó lálàáfíà wọn tí ì ṣe kékeré oní ìnáni múnáfì tí nàfì dárúkìlá asfali nínà náàrí ọ̀là jẹ́jìdà láhùn nàfì rọ ó láwọn múnáfì kí ìsàlẹ̀sàlẹ̀ inú náà ni wọ́n wọ̀ àwọn múnáfì kí ìsàlẹ̀ náà pátápátá làwọn mọ̀ wa àwọn kèbèrè ọ̀sẹ̀ bọ́ bọ́gí bọ̀pẹ̀ هناك النفاق الأكبر وهناك النفاق الأكبر wọ́n méjèèjì kọ́lọ̀ mọ́jà bá wọn sí kan bẹ̀ nífàkì ńlá ń bẹ ìbáàkì kékeré ń bẹ ìwà mùnáfìkì ńlá ń bẹ ìwà mùnáfìkì kékeré ń bẹ àwọn àfáà ní ọ̀rọ̀ alẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó ní àyàtúrú mùnáfìkì sara ó ní àmì mùnáfìkì mẹ́ta ni ìdá hadatha kadhaba tó bá sọ̀rọ̀ yóò parọ́ ìdá àdàtà kádàbá wá ìdá wá àdà àkìlàfà tó bá sọ àdéhùn yóò yẹ àdéhùn yẹ wà ìdá tó ní na kọ́ọ̀nà tó fi sí lọ́dọ̀ yóò jẹ́ àbá àmọ́nà rẹ̀ àwọn àfáà ní nìfáàkì yẹn nìfáàkù aflọ́rù ni ni ó sọ nú mùsùlùmí jòdì láwọn yẹn lára kó parọ́ èérí kí ó mọ́ mú àdéhùnṣẹ́ èérí kó jàǹbá àmọ́nà ó sọ̀wọ́ ní mùsùlùmí tí ò láwọn èrí yẹn lára bó kàdé ẹ̀yẹ́ pariwo owó wa ń sọra ó lẹ́ni tí fẹ́sẹ̀ wa mi ó ní ìgbà kan sọ̀rọ̀ fàjà ó ní tó wá ń jà ni ẹ̀ẹ́mù tì kò ní gbà ó lẹ́ni tí mẹ́rẹ̀ẹ̀rin bá ti lè pàdé lára rẹ̀ tó ó ní fa owó wa munafiki kan munafiki sangele tí mi kọ́nà kó ṣàmù wa ṣùgbọ́n tí fáàkì gẹ́gẹ́ tá à ń sọ èyí tí kùránì ń bá wí níbi òun náà ni àlìfáàkù lẹ̀ akúbárù ẹni tó ń ṣe bí mùsùlùmí tó ti mọ̀ lọ́kàn ọkàrà rẹ̀ lókè fèrí lóhun ẹni tó bá gbọ́ rí pé oríire ó bá wọn mùsùlùmí kan inú rẹ̀ á ti tó ní títí ọmọ ti ra tuntun síbẹ̀ inú rẹ̀ ó pàjẹ́ pé láti next day every time you a garage inú rẹ̀ ó pọ̀ pàjẹ́ yunifásitì ni yẹn tó bá gbọ́ pé ẹnìkan nínú àwọn ọmọ iléèwé ní títí parí kan ni inú rẹ̀ ó mo tó bá gbọ́ yí pé ìyá jẹ àwọn mùsùlùmí nìkan inú rẹ̀ á dùn tọ́pá láwọn yẹ̀wú ní wọ́n ti bọ́ mu gáàsà ní gbogbo ẹjọ́ ó ti lé bá mùsùlùmí ẹ̀ jù ó ti lé bá mùsùlùmí mi náà abẹ́ bóòtù ó ti lé bọ́wá jù ó ti. mùnà ti kí nìyẹn kọ́lọ̀ kó ṣàánú wa àgbọ́dọ̀ wà very very careful àgbọ́dọ̀ wà very careful ẹ bá bẹ jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí tọ́bẹ̀ fi èsì ìṣèwà oní mùsàtòdà bí iná bá iná bá ní láìláha òlá ìwà láìláha òlá amùnáfi kí nìyẹn mùsàtòdà bí iná bá iná bá ní ẹ̀ lè rí wọ́n tẹ̀sẹ̀ rí wọ́n sílẹ̀ lẹ́kọ̀ọ́ ní wọ́n tẹ̀yìn òjẹ́lé oòrùn jẹ́lé ológun ni ọjọ́ lọ christmas carol lọ sẹ́ni yóò lọ

wọ́n ń tan ọlọ́run ọba ajé ah tí mo mọ̀ àwọn ọlọ́run gẹ́gẹ́ ló ń bá wọn ń lò pẹ̀lú ìtẹ́jẹ́ ààrẹ ẹ̀ẹ́dẹ́ ọlọ́run bá tẹ̀jẹ́ ẹ̀ ń tẹ́ra yín tọ́lọ̀ bọ́ ti wà mú náà fi nígbà tó lọ́wọ́ jalla subhanahu wa ta'ala tó wá sọ̀rọ̀ tó kọ́ náà mú náà ọlùgbà àlàyé tàà jẹ́ ilé ó àtàwọn àlàyé ẹni yóò á fi bàmọ́. Ìyọ àdúgbò láàrùn ìrìnàfìdí ìyàwó ìrìnàfìpá wọ́n ni mo ṣe kí ìyàwó ìrìnàfìpá wọ́n yóò tó lọ́wọ́ lọ́wọ́ ìrìnàfìpá ìyàwó ìrìnàfìpá wọ́n dáa Àlàyé gbogbo àlàyé ta ṣe yìí ní yọ àdìmọ́lọ́ ìrọ̀lẹ́ àdìsí náà ti tọ́ kó pa àlẹ́ òbí àti lóbìnrin. àjẹ́ ìgbé bá ṣe láwọn mùnáfìkì lọ́kùnrin náà láàárín àwọn ọ̀nà kìkì lóbìnrin ní àwọn ní ó lọ fún àwọn mùnáfìkì lọ́kùnrin lọ́wọ́ bá sì máa wà ní gbogbo àwùjọ nìyẹn ìdẹ́jọba fi ní àwọn ọkùnrin kan sáńtẹ̀ pẹ̀lú ẹ́sì wọn láwọn obìnrin kan tí ó mọ̀ ọ́n pé wẹ́jọ àwọn afá wa nìyẹn ẹgbọ́ dàárú lọ. Ní àfá àkẹ́lá ní gbàgà tó mọ kú àwọn sàábí àrẹ́lúwà Mọ̀hámọ́dù. Ẹ̀rọ àwọn obìnrin kan tó wọ́n pé àwọn ṣéwù ti wá nìyẹn. Káàfá àfọ́ pé àbúrò rẹ̀ ìrà eléte dẹ̀dẹ̀wò rẹ̀ ni eléte kéte ni.

pàṣẹ báwọn ọkùnrin ní pẹ́tọ́ sọ́dà káwọn obìnrin náà sọ́ra máa wo in tó ń tè sọ́kàn rẹ Islam tí wọn náà bá ń bá wọn nọ́jọ́ nípa Islam àgbọ́yé tí ò rẹ́sẹ̀ wálẹ̀ nípa ẹ̀sìn wa ó jìyà lọ́dọ̀ ọlọ́run ọwà tó bá tún bá والمشركين والمشركات. Wọ́n ti bá àdé fi àjẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ táńgírìtì yẹn náà torí pé gbogbo ẹ̀ lolúwa wá ti ṣàlàyé nù Kùrán. والمشركين والمشركات. Olúwa ṣàlàyé tó ń jẹ́ kúfù tó ń jẹ́ ṣírìkù. Ẹ̀bọ rèé ẹ má Ó kìlọ̀ fáwọn náà kò sẹ́ni kankan tí ó rí àrí gàrí lọ́dọ̀ ọlọ́pọ̀ ọba àyàfi tí mẹ́sẹ̀jì bá dé ti gbọ́ rẹ lókù ayé ti wá dáa débi wípé the world is now a, a global village kódà it's people getting lighter than a village world is ìfẹ́ gbàdá sọ pé the world is a global village that was about 20 years ago 20, twenty years ago ni the world is global village ó ti kúrò ní global village ní ìsìn báwọn ọmọ tó wà amẹ́ríkà ní ìsìn ẹ̀kọ́ sẹ́kẹ́rì káwọn ọgbẹ́yẹ̀ sọ̀rọ̀ amẹ́ríkà this is amẹ́ríkà this is london àwọn ọmọ adé so the message of Islam is widespread today alhamdulillah so ti kẹ́kọ̀ọ́ láwùjọ àríkọ́ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ ní ayáfẹ́ tí ò bá ń gbọ́ rárá lókun gbogbo àwọn gèbè yìí tó ń gbà ní ọgbà ọmọ lẹ́bìkì tó ń gbà ní wáyé wọ́n láwùjọ ayọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkọ́ yà túbọ̀ o ليعذب الله ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويطوف الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. Ọba onídéédéé nígbà tó ń sọ̀rọ̀ pa àwọn ọmọ náà ó dárúkọ àwọn mùnáfìkì ọkùnrin ó tún wá dárúkọ àwọn mùnáfìkì lóbìnrin ó torí àwọn kèbèrè àwọn ọ̀ṣẹ́bọ náà ó dárúkọ ọ̀ṣẹ́bọ ọkùnrin ó tó dárúkọ ọ̀sẹ̀ obìnrin wà tó lórí àwọn olùgbàgbọ́ òjòjò wọ́n yá tó bá wà Kọ́lọ̀ ọmọ abúkúbà nígbà tó ń bá àwọn olùgbàgbọ́ òjòjò lọ́kùnrin àtàwọn olùgbàgbọ́ òjòjò lóbìnrin. Wọ́n yá tó bá wà àwọn àlàyé gbogbo olùgbàgbọ́ lọ́kùnrin lóbìnrin ìta bá ti sẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ti gbà túbà wa túwò ìrànlọ́ ìtàwọ̀bàtànà tó há olùwàrá ní túwò ìrànlọ́ ìtàwọ̀bàtànà tó há láyé lọ́nà túwò ìrànlọ́ ìjẹ̀bí àárín la aláàkùn tó fi ọwọ́ gbogbo yín lápapọ̀ ẹ̀túbà lọ ẹtúbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba làálà kò sì lèbó kẹba nítoríire àtọkùnrin wa àtobìnrin wa gbogbo wa pátápátá oníkàmọ ẹtúbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba alẹ́gbẹ̀wá Muhammad sọlọ́mọ ọba rẹ̀ sọ́lámà olùwà ilé ìdá àṣàfìrọ́nà wọ́n àkúndà yóò dé àṣàrọ̀ mi sàbà ìnà bàrà olùmí gángan máa máa wá forí jẹ ọlọ́run ọba more than seventy times in a day àlọ́bì nìyẹn o àlọ́bì lọ́lọ́ ti borí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí àti tiwájú àtìtẹ̀ àlọ́bì ó tọ́ ọmọ sókè àtẹ̀kùrù lọ àtẹ̀kùrù lọ àtẹ̀kùrù more than seventy times in a day kí ló wá bá kí ló wá bèbè àti tàbí ní ma túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba abẹ́lẹ́ ọba ó ti wá lẹ́yìn tó lè ma túbà lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ti wá ká nà lọ́ọ́ وكان الله غفورا رحيما olúwa ọba tó máa ń pọ̀ lẹ́yìn tó máa ń sàbórí kiri fáwọn ẹgbẹ́ ẹ̀lẹ́ ọ̀kánà wọn rọ̀ fún rọ́mú ó pọ̀ láláborí jì ọlọ́mọ borí jẹ ẹ̀dá pọ̀ onígbẹ́ta gbé gbogbo táwọn ò lẹ́sẹ̀ lọ́lọ́run fẹ́ ìbáàánú rẹ̀ pọ̀ lórí wa ó ń sàánú wa lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ olùwà yáàfù áńkẹ́sìrì ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ lọ́lọ́pọ̀ ń sàánú tó tó tó bẹ́ẹ̀ ọ̀ká lọ ọ̀rọ̀ fún ó sì pọ̀ ẹni tó ń kẹ́dà rẹ̀ máa fi ya ẹlẹ́sẹ̀ tó kùtù kẹwàá òṣèlú mọ́ka á kù jẹ́ adẹ́sẹ̀ ó mọ̀ fún wa lórí ilé ó mọ̀ fún wa lálàáfíà ó fún wa láṣọ rẹ̀ ó fún wa látẹ́gbọ̀n láàtọ̀wọ́ ẹ̀ pàdé ń tẹ̀sẹ̀ tó atúfẹ́ sùn lálẹ́ à ń sùn láyọ̀ àtún jí láyọ̀ òòrì ọlọ́pọ̀ ọba ni wọn káàrà lọ ọ̀rọ̀ fúnra mi máa rí ọlọ́pọ̀ ọba wa ní àlọ́pọ̀ fún òṣèlú ẹ̀rù máa lọ́ba tó bá ń fà fún ìṣẹ̀fẹ́jà ẹ̀sìn máa lọ́nà oníkẹ̀. Tẹ bá ti mọ lọ́wọ́ ọba lálábòríjì, tẹ̀sìn máa lóníkẹ̀. Kò ní nira fún yín láti máa wá foríjì lọ sọ́dọ̀ rẹ̀. Tẹ́rú bá wá foríjì lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀, ọlọ́run ti foríjì. Tọ́lọ̀ tẹ́ bá wá ìkẹ́ wá sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀, ọlọ́run ti kẹ́ ẹ wá foríjì lọ sọ́dọ̀ ọlọ́run ọba yín, ẹ wá fi lọ sọ́dọ̀ rẹ̀. Abẹ́lúwa wa, ó forí ẹ̀ ìṣẹ́wájú wa, ó sì kẹ́ wa ní kíkẹ́ tó pọ̀. Olúwa wa kó fún àsìkò Ramadan ta wà náà yìí, kó fi kẹ́wàá ní kíkẹ́ tó pọ̀, kó fi ṣàánú wa ní àánú tó pọ̀, kó fi ṣàfúrúdì tó pọ̀ fún Ramadan. Àsìkò ta wọ́n rí kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ní Ramadan. Àsìkò ta wọ́n rí láti wá borí di ọlọ́run ọba ẹ̀sùnmọ́ ọlọ́run ẹ̀sùnmọ́jọ wọ́n máa ṣe tàràwé lọ́jọ́ ọ̀lẹ́ báwọn kí tàràwé fún òfin wákẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n bá ní tàràwé ó ti dàgbọ́ méjì lọ́rùn dàgbọ́ mẹ́ta òru dìde lọ bá wọn kí òfin wákẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ṣe rọ̀wọ̀ lóòrùn òfin wá lọ́dọ̀ ọlọ́run ọba pé kí tó wọ́n ti wá yí wà rẹ̀ padà tán tí wọ́n náà bá lọ báyìí kò sì ti ta léyìn abẹ́rẹ́ ọ̀la ó ṣe bẹ́ẹ̀ kí ni kí mo sọ̀rọ̀ ó lè ṣe bẹ́ẹ̀ fáwọn tá ń bọ̀ wa. sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in.